Thank you. الشهيد الحق الودي القوي المبتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد sallallahu alayhi wa sallam wa ala ahlihi wa sahabihi ajma'in amin a tún kí ẹ̀yin olùgbọ́ wa yí pé àdìjọ kú ojúmọ́ o àdìjọ́ kú ojúmọ́ ma bárúkà jùmọ́ aláàjẹ ká ṣèwúpẹ onílọ́jọ́ kọkànlá zulukoda fourteen forty one ah ijiro kàlẹ́ndà ọ̀làdùnmí bello ló kọ́ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ ṣé ẹ̀ka bọ̀ sórí ètò ìbéèrè tí màá kọ́ fi ṣíde ó náà ni ìbéèrè tí oníbéèrè ṣe oníbéèrè béèrè pé ǹjẹ́ ó dáa fún ọkùnrin mùsùlùmí láti máa fún ara rẹ̀ lópin níwọ̀n ìgbà tó jẹ́ pé kì í tí níyàwó láti máa wá jẹra rẹ̀ ń pa wípé kí àtọ̀ kó fi wá máa jáde ní ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó pé oníbéèrè béèrè wípé ṣé èèyàn lè kọjú sí ẹni tí a mọ̀ pé ó ń yá owó ní ilé ìfowópamọ́ ni pẹ̀lú èlé ni wọ́n sì fi ń lè e fún un tó jẹ́ pé òun náà fi wá pàtẹ okòwò ṣé ó dáa kéèyàn lọ kọjú sírú ẹni bẹ́ẹ̀ pé kó ràn yàn lọ́wọ́ owó kó ràn yàn lọ́wọ́ owó àbí bẹ́ẹ̀ sì rèé kó gbé àwọn ọjà kan fún yàn kéèyàn náà tà kéèyàn fi rówó kéèyàn á máa dá owó rẹ̀ padà fún bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته في الله وبيل الدعوة ودالوري pé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ní àwọn àròyìn nínú àwọn àròyìn wọn òun náà nìkan máa ṣọ́ abẹ́ wọn wọ́n máa ṣọ́ abẹ́ wọn wọ́n yìí ṣèṣekúṣe wọ́n yìí fi ìlọ́kulọ́ fi lọ abẹ́ wọn bẹ̀rẹ̀ látòrí ẹyinjú wọn máa sọ nítorí tá a bá ti lè sọ ẹyinjú àti sọ abẹ́ kò ní ṣòro ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé wọ́n bá sọ ìjánu sílẹ̀ fún ẹyinjú rẹ̀ tí ẹyinjú ń wo gbogbo ń tó bá wù àti sọ abẹ́ kì í rọrùn torí ẹ̀ lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ní àwọn olùgbàgbọ́ òdodo nínú ìròyìn wa ó náà ní إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون àwọn olùgbàgbọ́ òdodo làwọn tó sì kí wọ́n máa ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrú tí wọ́n ní ìkápá lórí wọn tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ pé wọ́n lè máa bá lò àwọn nìkan iná ni wọ́n ìṣọ́ abẹ́ wọn lọ́dọ̀ wọn ẹnikẹ́ni tó bá wá wọ ọ̀nà míì láti gbádùn irú èyí tọkùnrin máa ń rí lára obìnrin láì jẹ́ páwọn ọ̀nà tá a là kalẹ̀ yìí lọ́gbà ọlọ́run láwọn eléyìí lọ́lọ́tẹ̀ olùtayẹnu àlọ́ ọlọ́run ọba wa torí ẹ̀ kí ọmọkùnrin kọ́kọ́ láti fẹ́yàwó ní ìgbà tí agbára rẹ̀ ká àti fẹ́yàwó tọ́wá kọ̀ tọ́wá jẹ́ pé yọ́ọ́ máa fọṣẹ gbòdì yọ́ọ́ máa fòkúta gbọ́sẹ̀ gbòdì ibi torí kí àtọ̀ lè bá jáde láàárọ̀ òun ní túláàsì kárùn ún lè bá rọwọ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ náà ti wọnú ọ̀rọ̀ ọlọ́run tó ní famani bẹtọgọ wọrọ ẹdẹẹlẹkẹ fẹwulẹ ikẹ humula ẹnikẹ́ni tó bá wọnà àti jẹgbádùn míì téèyàn máa wá sára obìnrin gbọnà míì tó yàtọ̀ sí ìta àlàkalẹ̀ yìí onítọ̀hún ọlọ̀tẹ̀ ni olùtayọ ẹnu àlọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni. a mọ̀ pé ìṣe àwọn bàbá wa kọ́nù táwọn fi bí wa sáyé kí ló wá dé tó fi jẹ́ pé iṣẹ́ ìranu àti rẹ́pẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ọmọ wa ara gbalẹ̀ ẹni bá ti tó láti bóbìnrin bá lò tó sì lè gbẹ́rù rẹ̀ kó fẹ́yàwó ni nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ni ya ma'ashara shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj. فإنه فمن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء إن تلاقك فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أنا apò ẹ̀yìn ọ̀dọ́ o gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá إذا كان للاسن obìnrin ń wọ̀ o lè gbẹ́rù ẹ̀ à ó gbéra lọ síbi ìgbésẹ̀ kejì ni. àmẹ́nijọ́ epo lè bóbìnrin lò ó sì lè gbẹ́rù ẹ̀ alábìnrin kan fẹ́ yàwó. nítorí pé ìgbéyàwó fún ọ̀dọ́ tí ara rẹ̀ ń gbé pípé báwọn lásìkò yẹn òun ni ó mú kí ó lè rẹjú rẹ̀ lẹ̀ kò ní máa wòwòkúwò kò ní máa fojú rẹ̀ rírìkúrì òun ni ó sì lè jẹ́ ọ̀ṣọ́ abẹ́ rẹ̀ torí kí ló tún fẹ́ sọ pé òun wá kí lọ fẹ́ sọ pọ̀ ń wa kò kan tún ṣe lè rí tó lè mú ọ sínà nítorí kékeré ló gbé sára tí ìyàwó tiẹ̀ náà ní lára amẹ́ni tí ò bá tún á ní ìkápá ẹni tó lè fi gbẹ́rù ìyàwó ní ní ní ìnáwó agbọ́pẹ́dì ń gbé pépé àmọ́ òní tó fi lè ṣe náwó ẹni kí wọ́n tẹ ọlọ́dà ìdí rẹ̀ òní máa lélẹkùlẹ òní máa wá wàkúwà ṣe eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ kọtọ wọn a máa lọ kó ra vaseline hmm. wọn máa lọ kó ra ọṣẹ gbọ́sẹ̀ tó yẹ kó máa fi wẹ̀ wọn máa fi gbòdì vaseline tó yẹ kó máa fi para tó yẹ bá mú wọn máa fi ràdí a'udhu billahi minash shaitani rajim. bí tí wọn bẹ ní líkì ní bẹ ní gbàǹjà hmm. àwọn obìnrin náà máa dẹ́sẹ́kísẹ́ náà wò tó náà mọ̀ pé òun ń fọwọ́ ara òun òun fẹ́ fi mú àtọ̀jáde nídìí òun láì jẹ́ pọ́ lọ́kọ ọkọ ní kẹ́ lọ ní ṣíṣí sẹ́wọ̀n kọ́kọ́ náà ni àwọn màmá yín ní tí wọ́n fi bí ẹ̀yìn ìyàwó sì ni bàbá tiẹ̀ ní tó fi bí ọ oníkálukú kọ́ lọ́kọ kọ́ láyà káwọn adádúró tiẹ̀ dínkù láwùjọ wa káwọn ọmọ tó ti tó lọ lé ọkọ kí wọ́n lẹ̀ ká tún rojú gbọ́ tàwọn míì tó kéré sí wọn eléyìí jẹba wọn ní ẹni jẹ́ pé àmọ́ kówó èlé iná nípìnlẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ gbogbo káràkátà ti ń ṣe owó èlé ti ń rí gbà ní sáwálé lọ tọrọ ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tó bá ti dá yín lójú pé kò lọ́nà míì ti fi ń rówó àyàfi ọ̀nà haram kọ́tọ́ kẹ́ ẹ wá lọ́ọ́ bá wípé kọ́ ràn yín lọ́wọ́ kó sàtìlẹ́yìn fún yín lẹ́yìn náà fi lè gbérí tẹ́ẹ̀fì máa rí kàṣe àmọ́ látara owó tó jẹ́ haram lọ́dọ̀ tiẹ̀ kò tọ́ pé kẹ́ ẹ lọ bá fún eléyìí nítorí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ti ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹ ràn lọ́wọ́ lórí kọ̀tọ́ ẹ ràn lọ́wọ́ lórí àìdá ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹsìn má máa rara yín lọ́wọ́ lórí àti tayọ ẹnu àlọ́ lọ. jazakumullahu khairan nọ́mbà tí ẹ máa pè wọlé fi bèrèbèrè kan àbí kejì rèé fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. bí a ṣe wá ń ṣètò yìí lọ́wọ́ ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé ẹ lè láǹfààní àti darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé wòmíwọ Facebook ẹ fi ọ̀làdùnní bello ẹ fi wá kẹ́ fi ṣáàṣẹ̀ ẹ sì rí èmi àti Sheikh tí a jọ ń ṣe ètò yìí lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti wá wù ẹ má bá wa ṣíà rẹ̀ káàkiri kí ọ̀gọ̀rọ̀ èèyàn náà kan tún jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye léyìí tí àdíjọ ń gbọ́ yìí ẹ lọ́wọ́ hello hello ìyá àgbọ́yìn o àgbọ́yìn ẹ lè gbìyànjú ẹ̀ padà hello. hello? wa aleykum salaam wa rahmatulah orúkọ yín àti bíi tí ń pè yìí. ẹ ṣe kò fẹ́ǹdì mi sọ̀rọ̀ láti ìjàdó àti tọ́lá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé dandan ni kí mùsùlùmí máa wọ ìwẹ̀ zanaba kó tó lọ jímọ̀. tọ alhamdulilayi ìwẹ̀ janaba wíwẹ̀ dandan ni lórí ẹni tí janaba bá ń bẹ lára rẹ̀ ọ̀kan nínú nǹkan méjì ní sì máa sọ ní dẹni tí janaba ń bẹ lára rẹ̀ àkọ́kọ́ nínú méjèèjì òun náà ní kí àtọ̀ kó jáde nídìí èèyàn kò bá àjọkùnrin kò bá àjọbìnrin nígbà tí àtọ̀ bá ti jáde nídìí wa màníyì ó túmọ̀ sí pa ti dán jánábà nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní innamal ma'u minal ma' hmm. níṣẹ́ ládàámi sára tómi bá jáde lára ẹlẹ́kejì òun náà ní kí abẹ́ kó wọnú abẹ́ òdiwọ̀n òkè abẹ́ ọkùnrin tó bá ti lè pamọ́ sínú abẹ́ obìnrin tí ó jù bẹ́ẹ̀ lọ jánábà ti mú àwọn méjèèjì ọ̀sẹ̀ dìgbà tí gbogbo abẹ́ ọkùnrin bá wọnú tóbìnrin ọwọ́ òdiwọ̀n òkè abẹ́ rẹ̀ ní déédéé ibi tí wọ́n ti máa kọlà fún yàn tí wọ́n ti máa bá a dábẹ́ wọn tó bá ti lè wọnú abẹ́ obìnrin jánábà ti mú yàn. anabi sallallahu alayhi wa ó ní idha jalasa bayna shu'abiha al-arba'a thumma jahadaha faqad wajaba al-ghusl téèyàn bá jókòó láàrin ẹtúntún obìnrin mẹ́rẹ̀ẹ̀rin ẹsẹ̀ rẹ̀ méjèèjì apá rẹ̀ méjèèjì téèyàn wá gbó ìyẹn ni pé tídì rẹ̀ wọnú ìdí rẹ̀ ìwẹ̀ ti dọ̀ràn yàn lórí yín ṣùgbọ́n ìwẹ̀ tí wọ́n wẹ̀ lọ́jọ́ jùmọ̀á nítorí jùmọ̀á kìí ṣe ìwẹ̀ jánábà ni wọ́n ń pè léyìn ìwẹ̀ jùmọ̀á ni wọ́n ń pè léyìn lódodo bá ti ṣe ń wẹ janaba jánábà àti jùmọ̀ yatọsira síra wọn àníyàn nìkan ló ṣe òpinya láàrin méjèèjì káwá wẹ ti jánábà ọ̀ràn yẹn ní o fẹ́ni ti jánábà bá ń bẹ lára rẹ̀ nítorí ọ̀kan nínú sábàbí méjèèjì tá a ti sọ síwájú téèyàn bá ń gbé jánábà ká tọ́wọ́ ń sàlùwàlá lásán tó ń ṣe ọkàn gbára gbóná ni òkú ti tó ṣe pé jánábà ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ látọdún gbọ́ọ́rọ́ hmm. tí ó wẹ̀ dànù lọ́kùnrin lóbìnrin yóò sì máa pọ̀ òun ṣe sọ̀lẹ́ àti ìdànù ni wọ́n ń pelé yẹn nítorí pé ìjọsìn tí Ọlọ́run fi pa wá láṣẹ pé ká ṣe pàápàá jùlọ sọ̀lẹ́ à ó ń bùkátà ká ní màrà hmm. ẹni jánábà ń bẹ lára rẹ̀ àlùwalẹ́ ò lè gbé kú ìwẹ̀ jánábà náà ni ó gbé kú ṣùgbọ́n ìwẹ̀ jùmọ̀ à èyí tó nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà òun náà ní pé kì í sọ̀rọ̀ àyàn sunna nabi muhammad sallallahu alayhi wa sallam ni léyìí tó kí tíyàn bá ṣe yọ ọgbà ládàá ẹni tó bá kọ̀ tó pàtì tí ò ṣe tí ò wẹ̀wẹ̀ jùmọ̀ kò dẹ́ṣẹ̀ eléyìí ni ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa rẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nìkẹ́ni tó bá fi lé sàlùwàlà lọ́jọ́ jùmọ̀ àtọwá wá sí mọ́ṣáláṣí fa ni'mat ntòsí dáa wa man ightasala ṣùgbọ́n ẹni tó bá wẹ̀ fal-ghuslu afdalu ìwẹ̀ lọ́lọ́lá jù torí di eléyìí báyìí káwẹ̀wẹ̀ jùmọ̀ ọlọ́lá ju pé ká má wẹ̀ lọ kò sì sí ìyàtọ̀ nínú bá ti ṣe wẹ̀ àti bí wọ́n ṣe ń wẹ̀wẹ̀ jánábà àníyàn nìkan ni ó sì pínyà láàrin wọn. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ìyẹn fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rere zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. akọ alájí máa ń. ẹ ṣé o. láwọn jẹ àtọkọ rẹ. àmín. orúkọ mi ni sẹrífà tàbí sálámù látòkè wẹrẹ ìlú náà. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé irú ìrìnàjò wo lèyẹn lè rìn téèyàn fi lè dẹrùn kù ní ìsìn kí wọn lọ bí Ìlọrin ṣé mo lè dẹrùn kù pẹ̀lú ìrìn àjò tí ó jìnnà bẹ́ẹ̀ náà. ọ̀dà alhamdulilayi ọlọ́run ló wá ṣe ìdẹ̀kùn fún mùsùlùmí ní ìgbà tó bá wà lórí ìrìn àjò àwọn nǹkan kan tọ́lọ̀ ń ṣe ní nǹkan tí ó jàǹfààní rẹ̀ látàrí pọ́ wà lórí ìrìn àjò nínú rẹ̀ ní ká dín sọ láti wá kù àwọn sọ̀rọ̀ wá ti tọ́jú rákà mẹ́rin mẹ́rin bíi sọláàtù bọ́hùr sọláàtù làásùr àti sọláàtù làìṣà ọlọ́run gbà pé nígbà tá a bá wà lórí irú orí àjò bẹ́ẹ̀ ká máa sin rákà méjì méjì yàtọ̀ sásùbà tá a ní dínkù àti sọláàtù magrib tí ọgbà dínkù eléyìí jẹ́ ìdẹ̀kùn òfin tí wọ́n sọ pé wọ́n bá gbà fún wa pé ká ṣe àdínkù sọláàtù nítorí ìrìn àjò àyè tún wà fún wa láti pa wọ́n pọ̀ sí ìyẹn nípa lè pa sọláàtù bọ́hùr àti àṣírí pọ̀ a sì lè pa magreb àti ìṣá ìpọ̀ nígbà tá a sì wà lórí ìrìn àjò yẹn ṣùgbọ́n wọ́n ní bí irú ìrìn àjò báwo bóun ni ó ṣe jìnnà tó àwọn àdéhìí wá tó ṣe pé wọ́n fi tì sọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú wọn ni hadith abdullahi bin abbas radiyallahu anhuma tó ṣàfihàn pé ìrìn àjò tá a rìn káàfi láǹfààní àti máa gẹ́sọ láti wà kúrú ó jẹ́ ìrìn àjò tó gba ọ̀sán kan gbáko àti òru rẹ̀ Hmm. ìrìn àjò tó sì gba ọ̀sán kan gbáko àti òru rẹ̀ wọ́n ṣírò rẹ̀ ọ̀n lọ bí kìlómítà ọgọ́rin ó lé hmm. kìlómítà ọgọ́rùn-ún lé ọgọ́rin ó lé so wọ́n lò ní ìrìn àjò téèyàn ń rìn téèyàn ó fi máa gé sọ láti kúrú téèyàn ó sì fi láǹfààní àti máa pa àwọn sọ láti ta àwìn yẹn pọ̀ ṣùgbọ́n ìgbà wáyìí bó ti ṣe mú ìtumọ̀ eléyìí tí ọ̀làgàrà dání ọ̀nà tó gbà wá kò gún régé ìdí nu tó fi jẹ́ pé a lè lò tó eléyìí ọmọ jàǹfààní fún wa pé àdéhìí kọ̀ǹdẹ̀ wọn ìfi sẹ̀rí nínú ẹ̀sìn àdéhìí gbọ́dọ̀ jẹ́ ètò gún régé tó fẹsẹ̀ rinlẹ̀ tó dájú pọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ló ti wá eléyìí wọ́n máa ń kọ nínú màkà dájú gédégbé ni. Hmm so ibẹ̀ lẹ́yìn ó ti máa mọ̀ sáde ti fẹsẹ̀ rin lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rin lẹ̀ tí ọ̀fẹsẹ̀ rin lẹ̀ má wulẹ̀ fi sẹ̀rí rárá. Hmm. gbogbo àwọn àdìsí tó wá wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe àlàkalẹ̀ pé àfi kí náà jò jìnnà tó báyìí kó tó di wá máa ṣe àdínkù àti pípa sọ̀láàtì méjì tí àkókò wọn súnmọ́ra wọn pọ̀ gbogbo wọn ọ̀fẹsẹ̀ lẹ̀ dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn apàdà sí di al-urf ń táwọn èèyàn nínú àṣà wọn bá ń pè ní ìrìn àjò hmm. nítorí bá máa ń pè ní ìrìn àjò tí wọn náà bá ti wà lórí irú rẹ̀ àjẹpọ̀ láǹfààní àti jàǹfààní yìí hmm. nítorí pé òfin ìṣẹ̀rí àsọ pé al-'aadatu muhakkama àṣà àwọn èèyàn a máa lò nínú ṣẹ̀ríyà lópin ìgbà tí àṣàyàn bá ti tako ṣẹ̀ríyà alágbọ̀n bòmíì torí ẹ̀ inú rẹ̀ náà lélẹ́yìí tó bá jẹ́ pé kágbéra láti Ògbómọ̀ṣọ́ lọ sí lọrin nínú àṣà àti ṣe wa ìrìn àjò la bá kà sí ajẹ́pẹ́tọ̀ ń bá ń lọ sí lọrin nígbà tó wà lójú ọ̀nà wọ́n máa ṣe kọ́sù ó sì tún láǹfààní àti paṣọ láti pọ̀ ó ti dé lọrin wọ́n fẹ́ ṣe ijọ́ kan ijọ́ méjì ijọ́ mẹ́ta ó tún máa ṣe kọ́sù títí tó fi padà sájílé tẹ́ḿbì hmm. tó bá wá dé pé nínú àṣà àti ṣe wa gba Ìlọrin bẹ̀rùn sẹ́rìn àjò wa lè léyìn àbá ọ̀ma ti ń jẹ́ àjò. tí òjòkó ní ìṣẹ́jú lọ. ọ̀rọ̀ ṣẹ́jú kọ́ là ń tẹ̀ sọ. bẹ́ẹ̀ ti máa sọ pé ọba mọ̀ sọ gan Ìlọrin ní ọ̀bọ̀ tí. <laughs> nítorí ilé ń bẹ̀ wọ́n. <laughs> so tó bá pé kì hmm. ní dín sọ láti rẹ kù. níjọ́ hmm. pè àti ṣe ṣe pé lójú tèmi nìkan hmm. ṣe lójú nìkan níta bá bí ọgọrùn èèyàn pé Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin ṣé ìrìn àjò ni àbí ìṣe ìrìn àjò hmm. wọn á ní á ah, ìrìn àjò ni o àwọn á rí èèyàn ìdá ọgọ́rùn hmm. táwọn sọ pé ìrìn àjò ni a rí èèyàn ìdá mẹ́ẹ̀ẹ́dógún àwọn sọ pé kìí ṣe ìrìn àjò a jẹ́ pé ọ̀rọ̀ ẹni tó pọ̀ jù náà là á lò tá a fi mọ̀ pé ìrìn àjò ni hmm. àwọn gbogbo wa la mọ̀ pé lílọ sódò ọba látòkùnmọ̀ sọ̀mùsẹ́ ìrìn àjò wa lélẹ́yìn. <laughs> Eh, kì í sí ìrìn àjò lélẹ́yìn ṣé lẹ́yìn ìjà bó ṣe jẹ́. jazakumullahu khairan ah, bí a ṣe ń ṣe ẹni darapọ̀ mọ́ wa lórí ìkànnì ojú ìwé wòmí wọ Facebook tí ẹ bá sì ti ń darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ẹ máa bá wa share rẹ̀ káàkiri kí ọ̀gọ̀rọ̀ èèyàn káwọn náà jàǹfààní ẹ̀ ọlọ́run ọba kò ní dùn wá ní ládàá rẹ̀ ẹ lọ́wọ́. ó kọ yín ibi ẹ ti ń pè o. ẹ káàárọ̀. ó kọ yín ibi ẹ ti ń pè pápápá abdulhamid ló ń sọ̀rọ̀ láti fẹ́. kí ni ìbéèrè yín. mo kí àwọn dókítà wa ọlọ́run jẹ́ ká yọ ọpẹ́ o. àmín àmín. ìbéèrè mi ni pé téèyàn bá rí ẹgbẹ́sìn téèyàn wá yìnbọn fún mhm. pẹ̀lú bísíńláì tó mhm. o tí ẹ wá fi kú déèyàn láǹfààní àti jùmọ̀ báwo ni òfin ṣẹ̀ríà ìsìláàmù ṣe. alhamdulilayi ẹni tó bá yìnbọn sí ara àgbẹ̀ hmm. àbọ̀ ta lọ́fà àbọ̀ tí sọ ajá sílẹ̀ sí. Hmm ṣùgbọ́n gbogbo ìgbà tí ń ṣe ọkọ̀ kan nínú àwọn nǹkan wọ̀nyí àbó tiẹ̀ sọ́lọ́kọ̀ gbàtẹ́ ń dẹ nǹkan ìjà yín sí i àti gbàtẹ́ sọ ajálẹ̀ sí ẹ sọ pé bísímìlá allahu akbar so ẹ wá débẹ̀ gbàtẹ́ débẹ̀ ẹ bá kó ti kú ọta àbá ti pa ọfà ti wọlé sílá ó ti kú ọkọ ti pa ajá pa á bẹ̀ ọwọ́ bísímìlá tẹ̀ ti sẹ́wọ́n ti tó ẹ jẹ́ kò sọ́dọ̀ kù rárá pẹ́yìn o kọ pé kò bá ọ̀bẹ lọ́wọ́ yín ti bá ọta ọta bá ọfà bá ọkọ bá òtítọ́ ṣe eléyìí jẹ́ bó ti ṣe àmọ́ pẹ̀lú májàmú kọ́jọ́ pẹ́yìn tẹ́ ṣe náà mùsùlùmí ni yóò hmm. sí nítorí pé àwọn ẹni tí máa ń sọ làwọn fi nínú májàmú ní mùsùlùmí bó bá jẹ́ pé ẹni tí ń bọ ògún ni bí máa ń tún wá mọ́ṣáláṣí ọkàn fásitì kò ṣòfò ni o ẹni tí ń bọ ya ẹni tí ń bọ òkè kan ẹni tí ń bọ odò kan kò jẹ́ yí ọtọ́ bá tún wá mọ́ṣáláṣí ọ̀fà àsìkò ṣòfò ni. àwọn mùsùlùmí ò sì gbọdọ̀ gbọ́ láyè kọ̀ wọnú mọ́ṣáláṣí tí wọ́n bá mọ̀ lábọ̀gùn wọ́n mọ̀ lábọ̀ èṣù wọ́n mọ̀ lábọ̀ ọ̀sà hmm. wọ́n wá tún wọ́n mọ́ṣáláṣí àwọn mùsùlùmí kọ̀ sáyè ń bẹ̀. Hmm torí pé kò sí nǹkan tí ń jájá mọ́ṣáláṣí hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́. májèmọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹran àgbẹ̀tẹ̀ wá yìnbọn fún ẹran àgbẹ̀tẹ̀ ta lọ́fà ọ́ eléyìí tẹ́ dájá sí ọ́ hmm. ṣé ìtọ́tọ́ ni lábẹ́ òfin ọlọ́run pé ká jẹ àbí ọ̀tọ̀ hmm. nítorí pé kì ṣe gbogbo ẹran àgbẹ̀ náà lọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ gẹ́gẹ́ bó ti ṣe pé a mọ̀ pé kì ṣe gbogbo ẹran tí ń bẹ́ńlé náà lọ́lọ́run ṣe fún wa lẹ́tọ̀ọ́ láti jẹ. náà àbẹ́yìn máa jẹ ẹlẹ́dẹ̀ ni ẹ̀yin mùsùlùmí àbẹ́yìn jájá ni ẹ̀yin mùsùlùmí àbẹ́yìn tún jò kété ni ẹ̀yin mùsùlùmí sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ọ̀pọ̀lọ́ ńkọ́ sẹ́yìn jẹ́ ànábì sallallahu alaihi wasallam ó lè gbọ́dọ̀ pa ọ̀pọ̀lọ́ hmm. nǹkan máa ń sílẹ̀ gbọ́dọ̀ pa àmì lórí pé gbọ́dọ̀ jẹ́ àbẹ́yìn máa jẹ jẹ́ máa jẹ jò haram náà ni. ẹ lọ́wọ́ hello salamu alaykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín o. ya abdulrahman láti singapore. naam láti singapore kí ni ìbéèrè yín. ya afẹ́ bí àwọn dọ́kítù wa ṣe ẹ mọ́sídìí kan wà fẹ́ ṣe àwọn ẹ̀rọ lọ́wọ́ bá tán àwọn ẹ̀rọ lọ́wọ́ bá tán ti ń dá sí mọ́sídìí yẹn. naam so wọ́n dẹ̀ ti di wọ́n ti dá financially wọ́n ti gbẹdẹ́gbẹ́ tó lápẹ̀rẹ̀ mhm. so wọ́n ti bò ó ṣùgbọ́n iṣẹ́ ẹni tó jẹ́ ìmọ̀ràn fún wọn bẹ̀ yẹn tó ọkùnrin balẹ̀ lé lórí wọn rí pé jẹ́ nìkan tó ṣe é sínú àwọn tó máa ń pọwọ́ dà láwọn tó máa ń fi yálà sí àǹkó báyìí. Mm-hmm. so wọ́n wá ní ilé ọkàn ní pípé pé àwọn sì lè kọ́ntínú láti máa fọ́ǹdì mọ́ọ̀lì yẹn lọ. so nílẹ̀ kan tó ṣe máa ẹgbẹ́ ọkọ̀ ẹ ní jẹ́ nìkan tó ṣe máa tó ń ṣe yálà sí kéèyàn kọ̀ǹpáǹ tó ń ṣe yálà sí ẹni tó padà jẹ́ ìmáàmù ìdíyẹ bẹ́ẹ̀ lọ àbí báwo ni àbí owó táwọn ti rí gbà ṣé àwọn lè ná sí ànádà mọ́sí tẹ́ pé ọkàn balẹ̀ tẹ́ pé kì í ṣe àwọn tó ń ṣe jálà bí ló hmm. jẹ́ ìmáà mú. naam naam alhamdulilayi àwọn kọ́ lábẹ́ òfin ọlọ́run kakọ́ mọ́sálásí nínú sí olóore ńlá ni hmm. nínú hadith uthman ibn affan radiyallahu anhu anabi wa sallallahu alayhi wa sallam ani man bana lillahi masjidan. ولو كبيت القطا hmm. بنى الله له به بيتا في الجنة ẹnikẹ́ni كان bá kọ́ mọ́ṣáláṣí الله fún allah kọ́dà كذا mọ́ṣáláṣí náà kéré kọ́dà gẹ́gẹ́ bí ilé ayé olóńgó ọlọ́run bó ti torí rẹ̀ kọ́lé kan fún lálùjẹ́nà. sẹ́ńtì kan àmọ́ kí mọ́ṣáláṣí ò lè kéré kéré kọ́dà bí ilé ayé olóńgó. ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam fi ṣàpèjúwe ni pé mọ́ṣáláṣí kan ò sí tó kéré ó pinnu àti bá pọ́lọ́ńlá kọ́ fún un ọlọ́run bó ti torí rẹ̀ kọ́lé kan fún yàn lálùjáná. so nítorí ẹ̀kẹ́ kọ́mọ́síláṣí nǹkan tó dáa lẹ́ ń ṣe. Hmm. ó tilẹ̀ jẹ́ pé àti kọ́mọ́síláṣí kò tẹ́jọ́ hmm. ẹni tí wọ́n máa solùdarí àwọn èèyàn nù rẹ̀ hmm. òun ló ṣe bàbàrà. nítorí tá a bá kọ́mọ́síláṣí kalẹ̀ tá a náwó ribiribi lé lórí tá a rí ìmáàmù gidi tó gbẹ́sìn yìí ìmáàmù gidi tó wà lórí tawhid tí wọ́n máa kọ́ àwọn èèyàn lẹ́sìn ọlọ́run nínú rẹ̀ tẹni kọ́lé kalẹ̀ fáwọn èèyàn láti máa ṣèbàjẹ́ ni. La ilaha illallah. so nítorí de eléyìí ìwà lẹ ti kọ́ mọ́sálásí kan ti kọ́ débi kan ẹ ti bá a débi wípé ó ti gba bíbò sòrò lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́sẹsẹ wàá mọ̀ wípé aládàdálẹ̀ aládàdálẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ awo òun náà lẹni tí ń ṣe ìmáàmù bẹ̀. Hmm. ǹjẹ́ sọ́yẹ kẹ́ tẹ̀síwájú pẹ̀lú mọ́sálásí tẹ̀ ń kọ́ yẹn hmm. àkọ́kọ́ kẹ kọ́ mọ́sálásí kẹ kọ́ parí sí olóore ni ẹ wàá ṣiṣẹ́ tọ́ bí ẹni tí ó ṣe lè má mú bẹ́ẹ̀ bí ó ti ṣe gba ìdánwò pàdé hmm. kí mọ́sálásí tuntun lẹ́lẹ́ ńkọ́ ẹ ṣe ìdánwò sọ ẹni tí ó bá ṣe lè má mú bẹ́ẹ̀ tó bá ṣàṣeyege nù ìdánwò òní ó ìmáàmù hmm. bẹ̀rẹ̀ látòrí sọ́mọ́ alukur'ani kí àbí ọmọ ké sọ́ni tẹ̀wọ̀hídì tó dáa bí òní hmm. ṣé ń tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alayhi wa sallam àbí ọmọ tẹ̀lé tó bá ti lè ṣàṣeyege nínú àwọn nǹkan wọ̀nyí báyìí àṣe hmm. wípé òun náà lọ́yẹ kó máa ṣe lè má mú hmm. mẹ́ni tó ṣe wípé kò mọ nǹkan kan nípa ẹ̀sìn ọlọ́run ọkàn hmm. wa mọ àwọn kí ó ṣẹ́ṣẹ́ kan ni ó sì tún jẹ́ pé iye ọ̀fọ̀ ti ń bẹ lórí ọ̀daràn ọ̀pọ̀ ju yàrá alukurani tó mọ̀ lọ ṣé irú àwọn eléyìí ẹ̀kọ́ ni wọ́n ní kó máa ṣe ìmáàmù fáwọn yẹn kò síbi tí ànàbì sallallahu alaihi wasallam sọ pé babaláwo kó máa ṣe ìmáàmù fún mùsùlùmí nínú mọ́ṣáláṣí a'udhu billah gẹ́gẹ́ bó ṣe jẹ́ kí mùsùlùmí náà ní lọ ṣe ìmáàmù fún babaláwo nílédìí so nítorí ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ọ̀nà tó rìn kí ló dé tẹ́ máa fi lọ́kùlọ̀ tẹ́ máa fi lọ ẹ̀sìn Islam hmm. tó bá ti dá yín lójú sáká pẹ́ni tẹ́ ní í ṣe lè máàmù yẹn kì í ṣe mùsùlùmí gidi hmm. ẹni tí ń ṣiṣẹ́ awo ni hmm. ẹni tó ṣe pé ń yàwó ni irú rẹ̀ ọ̀yẹ́ nílé máàmù ọlọ́mọ jà sí wo ná ọmọ lọ jẹ́ pé gbọ́ sẹ́ni tó wà nù mọ́ṣáláṣí yẹn ṣètò ọlọ́run náà ní í ṣe nù mọ́ṣáláṣí hmm. ó dàbí ẹlòmíì ni ó gbé ọkùn ìyàwó ó gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbi títí ń ṣe lè má mú mọ́ṣáláṣí wọ́n ní kí ló dé ó nítorí pé tí oníbàárà bá dé ká má ṣẹ̀ṣẹ̀ máa wọnú ilé <laughs> la hawla wala quwwata illa billah eléyìí tó ṣe ń ṣe yẹn ó ń ṣe ni láti ṣàfihàn pé òun máa ń tọ́pa mọ́ nígbà tó ní kálukú wa mọ̀ yìí pé ọlọ́run ọba nìkan ló máa ń tọ́pa mọ́ kul hmm. la ya'lamu man fi samawati wal ardi al ghayba illa Allah fi yé wọn pé gbogbo ẹni tí ń bẹ nínú sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì ọ̀kan ò sí nínú wọn tó máa ń tọpa máa fi Allah tẹnìkan bá wà ń jánu tí ń fọnu nípa àwọn máa ń tọpa mọ hmm. torípa nàbí Isa aleyhi salam ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé wa unabbi'ukum bima ta'kuluna wa ma tadakhiruna fi buyutikum gbogbo ń tẹ̀ ń jẹ hmm. tí ń sin bẹ́ẹ̀ àti ń tẹ́ kó pamọ́ sínú lẹ́yìn ìmọ̀ sọ fún yín á hmm. sọ fún yín pé lẹ́yìn ò pé èèyàn lásán lè máa ń tọ́ pamọ́ tọ́lá anabi Ìsá anabi ọlọ́ọ̀nù nínú àmì tiẹ̀ tọ́lọ̀ ń fún tẹ́ẹ̀fì máa dá mọ̀ pa anabi ọlọ́ọ̀nù ṣèbọ́lọ̀ náà ní fi mà torí di eléyìí wọ́n fúnra ara rẹ̀ wọ́n wàá sọ pé wọ́n máa ń tọpa máa ń bọ́ ń bẹ̀ hmm. ẹni tó bá jánu sọ bẹ́ẹ̀ pé kó bọ́ síta ọgbẹ́bùn ńlá tó bá jẹ́ pé ọba máa ń tọpa máa nà hmm. àárín ìgbà tí ó fi bọ́ táwọn kó tó di pé jókòó ẹ fún ní ìfọ́tí ni <laughs> ẹ bá gbalé títí ojú ẹ pa kànákànná yóò máa sọ pé ó gbá mi létí pé ah, ah, ọmọ tó wàá gbọ́ létí wọ́n tó máa ń tó ṣẹlẹ̀ lọ́dún yìí sọ́dún tí ń bọ̀ láàrin ìṣẹ́jú àyà ọ̀ á mọ̀ pé ń gbọ́ létí ọ̀bọ lásán lẹ́yìn ìjẹ́bú ti ṣe jẹ́jà rẹ̀. ẹlẹ́run ẹlọ́run ẹ ń bẹ lójú òpó ẹlọ́run ìyá ẹlọ́run plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight Yeah. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatu ẹ lè gbìyànjú ẹ padà o nílé òkèèrè lọ́hùn. naam. mo ní ìbéèrè kúrò láti odò ọba. kí ni ìbéèrè yín lórí mi ni pé pẹ̀lú ìbámu sí àdìsí ọ̀túnlùmá àtúnlá àtúnlá tó dé yé wa pé mọ̀láìkà náà ń kò lówó ilé kan sí àwòrán bá àti tí wọ́n ti ń sin ajá. Mhm. àbábá bá wa ní sẹ́yìn pé yálà lábúlé ní sin ajá tàbí akẹ́kọ̀ọ́ máa ń lọ alábùgbé ní sin ajá. yálà kí ni. àbúlé ìgbé òbúkátà pé ìyẹn sí àwọn iṣẹ́ ìbálòpọ̀ kan lórí

ẹlẹgbọ́ pànàbí sallallahu alaihi wasallam sọ pé màláìkà ò ní wọlé tí ajá bá wà àbí ilé tí àwòrán bá wà àbí ilé tí agogo tó bá wà ẹ wá ní ilé tẹ̀yìn gbé tó bá pé landlord àbá alámúlétì ní ṣàjà mẹ́ǹkọ́ bó lẹ́ ti ṣe fẹ́ ṣe gbogbo bá sílẹ̀ wù kó rí tẹ́yìn bá ti gbọ́rọ̀ ànábì gbọ́ tẹ́ gbàgbọ́ dáadáa ẹ̀yin náà ti yẹ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe ibi tó yẹ kẹ́ ẹ gbé nù hmm. kò ní ìdìbèrè tọ. hello. hello. naam salaamu aleykum. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín o. kọ́sìmù láti Gabon. Lati Gabon kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni nípa kọ́sìmù tí òṣìṣẹ́ ṣàlàyé wa lọ. naam. lápèjúwe àwa tá a kó ní gbẹ̀nẹ̀ tá a wá dẹ̀kọ̀ tá a jókòó sí Gabon tá a máa ọdún márùn tá a níyàwó tá a ná ọmọ ní Gabon mhm. ṣé kọ́sì tọ́ sí àwa ní àbíbáwò àmú Gabon ní àjò ní àbí abẹ́gbẹ̀rẹ̀ lámúbẹ̀rẹ̀ ní ilé ẹgbẹ́ mi yẹ. ó ti yẹ ó ti yẹ ó ti yẹ alhamdulilayi. wọn bẹ̀rẹ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. alhamdulilayi lábẹ́ òfin Ọlọ́run gbogbo bíkíbi tẹ́ ẹ bá lọ láyé mm. tẹ́ ẹ ti ní ẹ̀mí pẹ́ lójújọ́ mẹ́rin lọ mm. ibẹ̀ ti di lẹ́yìn tẹ́ ẹ bá ti débẹ̀ tà ìdébẹ̀ ẹ hmm. wà á sọdún márùn gábọ̀ ẹ wà á ní sẹ́lẹ̀ máa ṣe kọ́sùrù kọ́sùrù kọ́ <laughs> jámọ̀ ni tó <laughs> ẹ bá ti dé gábọ̀ ilé lẹ́wà ilé lẹ́wà ọmọ wa lẹ́nu ẹ máa pé sọ láti yín ẹ gbọ́dọ̀ dínkù ẹ gbọ́dọ̀ dínkù rárá rárá so nítorí pé kí ni ìbẹ̀lẹ̀ ń gbé lè ìjẹ́bù ṣèjẹ́ tó bá padà sí Republic of Benin hmm. ní Republic of Benin ẹ ti kó tìlétìlé lọ sí Gabon ẹ níyàwó ní Republic of Benin láti wàá máa bí léèrè ṣéjọ́ kan lọ fẹ́ lò ní Benin ni àbíjọ́ méjì àbí mẹ́ta hmm. oníjọ́ mẹ́ta péré lọ fẹ́ lò ọmọ sí kọsùrù mbẹ tó ń ti pé lù rẹ ni so nítorí pé ò gbé bẹ hmm. so tó bá jẹ́ pé oníyàwó kan ní Benin hmm. oníyàwó kan Gabon tó bá ti padà sí Benin ó tún máa pé sọ láti rẹ torí gbogbo bí tá a bá níyàwó sí ilé ẹni ni lẹ́yìn ìjẹbù sùdì. hello. hello. ó kọ yín bí ẹ ti ń pè o asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum asalaam wa rahmatulahi wa barakatu. ó kọ yín. sọfíà ló ń tẹ láti èkó. láti èkó kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ni sá ìbéèrè mi ni wípé à ń gbé pẹ̀lú onílé mhm. àwa nìkan dẹ̀ ní tẹ́nàtì tó wà pẹ̀lú wọn. ṣé tí nǹkan bá wù nínú um, compound wa ṣé a lè já ṣálẹ́tọ̀ láti já. nǹkan ọ̀gbìn bí èso náà. ṣé pẹ̀lú ìṣàlẹ́tọ̀ láti jà àbí pẹ̀lú àgbà ìyọ̀ǹda lọ́wọ́ onílé mi àbá fún wa lára wa lẹ́tọ̀ láti jà ìyẹn àkọ́kọ́ ìkejì ni wípé fún ìyàwó ilé fún kù láti máa pa òfin ọlọ́run bá mú tó mhm. fẹ́ máa lo bí nìkan ọ̀bà bó tún fẹ́ wọ gúlọ́ọ̀fù àwọn nǹkan báyẹn mhm. ṣé pẹ̀lú permission ọkọ ni ló máa fi lónìí àbí ó lè lò lọ́wọ́ ara ẹ̀ láì gba permission lọ́wọ́ ẹ̀ àti pọ́tọ́kọ̀ yẹn bá sọ wípé kò tí kò ní sùúrù kò tí ì yà kí ni kò ṣe. naam naam àti wáyé. alhamdulilayi ẹni tí ń yálé gbé tí nǹkan kan wá lálẹ́ hù nínú ilé tí wọ́n yá gbé yẹn tí èsì pé bàbá ńlẹ̀ ló gbìn tí èsì sàwọn ayálégbé náà ló gbìn síbẹ̀. bí ẹ̀fọ́ ni sẹ́yìn pé tójò bá rọ̀ ẹ̀fọ́ lé lálẹ́ hù kọ́ máa hù hmm. ẹni bá dá àmọ́ nìkan ni ọ̀mọ̀lẹ́fọ̀ sáwọn lè máa kájẹ láì gbàyànjá lọ́dọ̀ bàbá ńlẹ̀ rárá o ẹ gbọ́dọ̀ kájẹ hmm. nítorí pé ilẹ̀ tó lólúwa ni hmm. kìí ṣe ilẹ̀ tó kàn wà lásán tá a pé mo rìn lọ sí inú hmm. pápá mo á rí nǹkan kan tó wù nílẹ̀ tí ò lólúwa dẹ́nìkan ò ní ṣe káì kí ló ṣe ń bẹ̀ wọ́n torí de lẹ́yìn ẹ gbàyànjá lọ́dọ̀ bàbá ńlẹ̀ ẹ dákun bàbá nínú tí ń lalẹ̀ hù tá a bá rí tó lè wúlò fún wa sáà lè máa kájẹ tó bá ti fún yín ní àǹfààní ìyọ̀ǹda tó fẹ̀ tó gbòòrò pé gbogbo nǹkan bá fẹ́ maka ẹ maka so kò sí wàhálà ń bẹ̀ torí kọ́ má bàa lọ dìbà lẹ́jọ́ fún yín tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù. wọ́n ní tí ìyàwó bá wà lọ́ọ̀dẹ ọkọ hmm. tó fẹ́ máa pa àwọn òfin ọlọ́wọ́n ọba mọ́ ṣé gbogbo nǹkan bá ti fẹ́ ṣe ó ní bùkátà láti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ ló ń bùkátà láti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ hmm. torí ní ìsọ́n bá fẹ́ ṣe sọ́lá ó sì bùkátà láti lọ mọ́ṣáláṣí sọ́mọ̀ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ ò hmm. ní gba ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ẹ̀yàfi tó bá jẹ́ pé ń bẹ́ ń lé lápèjúwe ó sì ń wu ẹyinjú rẹ̀ pé bí ṣe ń bẹ́ yìí bóyá wọ́n ló dé mọ́lẹ̀ hmm. so ó lè máa gbèrò láti bọ́ ọ ní nǹkan kan pọ̀ so ìwọ wa sọ fún pé èmi fẹ́ dìde lọ sí sọ́láàtì o <laughs> ṣé ò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ <laughs> wàá sọ báwọn ìmọ̀ náà sọ pé àlọ́ sí sọ́láàtì rẹ̀ torí pé òfin ọlọ́run sọ pé tí obìnrin bá ṣe Allahu Akbar láti ṣe sọ́láàtì hmm. tọkọ rẹ̀ wá ń bùkátà rẹ̀ àwọn hmm. awo àsìkò tóbìnrin ṣe Allahu Akbar yẹn sí ṣé àkókò àkọ́kọ́ ni fún sọláàtì yẹn hmm. àbí àkókò rẹ̀ ti fẹ́ pẹ́ ó ti fẹ́ pojú dé ó ti fẹ́ wọlé hmm. a rí i pé àkókò rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé ni wọ́n lọ tọ́ kóbìnrin ọlọ dọ́kọ rẹ̀ lò hmm. kọ́kọ́ gbọ́ bùkátà tó fẹ́ lára rẹ̀ kó wẹ̀ jánábà kó ṣẹ̀ṣẹ̀ wá sí sọláàtì yẹn àmọ́ tí o bá ti jẹ́ bẹ́ẹ̀ wá ṣẹ̀sìn rẹ̀ láì jẹ́ pọ̀ gbayọ̀ǹda gbàtó òfura kọ́kọ rẹ̀ ń bùkátà rẹ̀ tọ́ irú pé ẹ fẹ́ máa lo jilbab bóyá bọ́ǹfò lẹ́ ti máa wọ̀ tẹ́lẹ̀ bóyá ìborí kò débi kankan so ẹ wá fẹ́ wá máa lo jelibab hmm. ẹni fẹ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ ẹ fi tó létí ní kí ẹ sì pẹ́ gbà yọ̀ǹda hmm. ẹ fún ní ròyìn pé mò ń ti fẹ́ máa wọ jelibab o nítorí pé bùkátà láti gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ láti ṣètò lọ́n hmm. nítorí pé ṣíṣe tọ́lọ́n lélẹ́ yẹn kò bùkátà pé bóyá òní ó ṣẹ̀ṣẹ̀ ra sọ yẹn fún yẹn ti ní kò bùkátà pé bóyá tí ó fara mọ́ tẹ́ ẹ bá wọ̀ ó lè dọ̀ràn yóò ṣe dọ̀ràn tọ́lọ́n lẹ fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ yẹn eléyìí ò bùkátà kẹ́ máa gba yàǹda lọ́dọ̀ rẹ̀ àpọ́nlé nìyà ká kò sí yàká àti olùkọ́ tiẹ̀. Hmm zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ má gbàgbé pé bí ẹ ṣe ń gbọ́ wá yẹ tún lè máa wò wá ní ìkànnì ojúwe omi wọ Facebook tí ẹ bá sì ti ń wò wá ń bẹ́ẹ̀ ọ̀làdùnní bèlò náà ní kẹ́ ẹ máa fi wá tẹ́ bá ti ń wò wá tán ẹ máa ṣí àrẹ̀ káàkiri kí ọ̀gọ̀rọ̀ náà tún lè máa jàǹfààní ẹ̀ ẹ lọ́run. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ẹ bá a pa rédíò yín àbíkẹ́ yín lọ́lẹ̀ dáadáa ó kọ yín bí ẹ ti ń pè yìí. ìdíwọ́sù láti àpàtì. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọmọ mi mo ṣe lọ sí ilé ọkọ ọkùnrin ìfẹ́ ní sùlọ́kà mm-hmm. ó sì ṣòyìgì ó sì ṣe introduction gbogbo ń ta àkọ́kọ́ ṣùgbọ́n nígbà tó délé rẹ̀ kọ sọ́kùn ti ní ìyàwó nílé mm-hmm. ọmọ kékeré sì lọmọ yìí ọmọ yẹn wà ní skul òṣìṣẹ́ kankan fún un pé òun ṣì níyàwó ìyàwó yẹn ọmọ yẹn sì yẹn nìkan lọ sọ fọmọ yẹn nílé pé ìyàwó rẹ̀ ó fẹ́ padà kò sì sí sọ pé ó ti ṣe yín sẹ́yìn ìfìwé ẹ̀sán lè gbà. tọ ọ̀dà a ti wọ iye. alhamdulilayi a lè fọmọ lọ́kàn wọ rẹ̀ nípa ìyàwó ṣẹ́kù àbí ọmọ àlọ́ ẹnìkan ẹbẹ́ nìkan kọ́ ìyàwó rẹ̀ hmm. wọ́n máa dá mọ̀ràn ni wọ́n dá lábàá so bí àbá àti màrán ti wá di mímú ṣẹ ó kù sọ̀wọ́ ọkọ̀ torí rẹ̀ ẹ lè bá wọn já igi torí rẹ̀ náà ẹ̀yin náà máa ronú kẹ́ tó fọmọ lọ́kọ ẹ mọ̀ pé ńgbà tí ọmọ yín ò tí ì lọ bóyá ni wọ́n lè máa pè yín lẹ́kùn pààlà ẹkùn lánàá àbá tọmọ bá ti lọ tán àná mi ti di mùsùn tó gbogbo halẹ̀ rọ́ ẹ̀ kàn máa halẹ̀ lásán ni bíbá téèyàn ń win ọkà dà sẹ́yìn gbá ni. Hmm. torí de eléyìí ẹ̀ lè bá kọ́ o Islam ni ẹ̀ lè bá kọ́ hmm. tí ọba tí ọmọ yín lọ́rùn òun ni ọ̀bọ̀ dànù yọ bọ̀ ọkọ̀ dànù gbogbo ń tọ́sán fún kó lè bá a rí fẹ́ yọ dá padà fún hmm. yọ wá sọ gbólóhùn ẹnu pé òun bọ̀ dànù òun ò ṣèyàwó rẹ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn àti ṣe bíkìsà dànù ṣègbà náà obìnrin yóò wá ṣe nǹkan oṣù ẹyọ kan yóò wá dẹni tó ti bọ́ lọ́wọ́ ọrú ọkùnrin báwọn ó lè lọ lọ́kọ mi ṣùgbọ́n lébù pẹ́ni tó fẹ́ ó ti níyàwó kan lé tẹ́lẹ̀ kìí ṣàlébù tó tó mọ́bìnrin sọ pé nífẹ̀ẹ́ má nítorí pé òfin ọlọ́run lọ gbà wípé èèyàn lè fẹ́yàwó méjì mẹ́ta títí dé mẹ́rin àmọ́ kò gbọ́dọ̀ tayọ mẹ́rin sókè wa rí lálébù ní ìsìn tá a fi fẹ́ sọ pé kọ̀yẹ́kọ́ máa ti wọ́ lọ jẹ́yàwó kejì pàdé ìṣe màláìkà hmm. ẹ mọ̀ pé ẹni tí ò fẹ́ ìyàwó kejì bọ́ ìyàwó náà èkejì ń wá bá so ọ ò fẹ́ kẹ́ méjì ń di àrò bó bá wọlé àkọ́kọ́ ẹnìkejì ọ̀rọ̀ ẹnìkejì hmm. tó bá pé ti síwájú rẹ tí ẹnìkejì kò dín kankan nínú àpọ́nlé àti gíga rẹ kò dín kankan kù ń àníkọ́lọ́ gbogbo fáàrí gbogbo fùkẹ́ irọ́ lásán ká hmm. padà filẹ̀ ayé lẹ́ńtọ́ kàtá dìtà hmm. lódodo ní yorùbá level wọ́n mọ̀ pé olórogún ilé ogun sọgbọrọ àwọn ọ̀rọ̀ yẹn irọ́ burúkú ni ẹ̀yin ò rẹ́ni tó níyàwó kan ti wọn rí ẹ̀dọ̀fín lórí òróǹro lóde wọn ṣẹ́jú márùn rí. ayé gan sì su. Ah, ah. so bẹ́ẹ̀ níyàwó kan ìyọnu kan náà ni <laughs> so wọ́n sì pé méjì yóò di méjì. torí di eléyìí àdúrà ní kẹ́ ẹ fi ràn ọmọ yín lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pọ́kùnrin ní èèyàn abú ni hmm. bẹ́ẹ̀ ló ṣe fẹ́yàwó tó ti níyàwó kan lé tẹ́lẹ̀ tó sọ fẹ́ni tó fẹ́ fẹ́ ó ń jàǹbá ni ọ. islam sọlọ islam sì fi yé wa anabi sallallahu alayhi wa sallam ó ní mangashana falaysa minna ẹnikẹ́ni tó bá fi lè jàǹbá wa kò lè jọ́kan nínú wa. sọ ọkùnrin yẹn náà ti ṣàìdá hmm. ó ṣàìdá àfi kó tọrọ àforíjì lọ́dọ̀ hmm. kó sì tún wá kẹ́yìn tí ó ti jàǹbá náà kẹ́ foríjì jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah kó bá fi san wọ́n lẹ́sùn lóore láyé ń bí àti ní ọ̀làlẹ̀ ẹ̀yàmà ibi báyìí náà ni a ti máa ṣẹ́nu ró insha Allah bí ọjọ́ mẹ́jọ náà ni kí ẹ tún láǹfààní àti darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí pẹ̀lú àsìkò yìí kan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń dá àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdó akíntola tí wọ́n dìjọ ọkọ̀ wọ́rin ìwà jazakumullahu khairan ọ̀làdùnní bello òun ló kọ tèmi àdúpẹ́lọ́ malangaruba náà tó dúró sí wà gbágbágbá nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ títí ọjọ́ mẹ́jọ ìní tí a máa pàdé pọ̀ padà ní mọ̀ọ́dẹ́gbẹ́lẹ́ fún ayé pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuh.